mo fẹ́ tí mo fẹ́ pè yìí ẹjọ ẹ máa bá wa pè lọ torí ọlọ torí pé kí ni ẹni tí ò bá dẹ̀ mọ̀ ẹ sáà máa sàmì nítorí pé irú ìjókòó yìí a ò fẹ́ rí mọ́ a ò fẹ́ rí mọ́ o ó ti tó gẹ́ Osmond Gbádébọ̀ Osmond Gbádébọ̀ àtọ̀dá tó bá dán kó sọ̀run rẹ o. wọ́n jẹ kòló wọ́n jẹ kòló nítorí bá ń jẹ lálàdí ọ̀run ní kó bá wọn jẹ o àwa fẹ́ ọ lónìí àmọ́ Elédùmarè ó fẹ́ ọ jù bẹ́ẹ̀ lọ. àgbẹ̀kú Alùkò e lè bó sùn ooo èyí ká ilé ẹ̀rínwó ẹyẹ ti lọ ìtẹ́dò òkúta bíi tó ń wò sí láyé mọ́. pẹ́ ooo ó wá dẹ̀yìn gbé ká tó fi ìgbìmọ̀ ló kú ìkara ló láyé tó bá dọ̀rùn sọ̀rùn re. re. wọ́n kùlù kó o mọ̀ kò ló ń bá ń jẹ lára bí ni kó o bá wọn jẹ. Ah, ó di ó kò. ó kò. ó dojú àlá. ó wá dọjọ́ òun ọjọ́ rẹ hmm, ìbájáyé ló pa ọ́ ẹ sọ páyé ọ̀hún kó má mọ̀ mọ́ àwọn tó bẹ́ẹ̀ fi ṣe gbogbo tá a bá gbélé ayé ṣe òun là ń ròyìn tá a bá dọ̀dọ̀ ọba òkè ó ní ẹ sọ ọmọ yín lóore ẹ ọmọ yín lóore ikú ò àwọn ò ọgbọ̀n oṣù sọmọ yín lóore. o. ó di o. àwọn àjọ olúgbò ìwọjà ẹ̀sà. òkèrè ń kété àsùntọ̀nù lẹ́kọ̀ọ́. Osmond ó di o. lọ́jà rẹ̀ sà òkèrè kété àsùntọ̀nà lẹ́kún òkè ẹ wò ọ̀rọ̀ méjì péré lèmi lè sọ lórí ọ̀rọ̀ Osmond ọjọ́ ó kọ ọjọ́ méjì tó Osmond fẹ́ fayé bẹ̀.